الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها واتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يذله ويهديه إلى عذاب السعير يا أيها الناس إن في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرض العمر لكي لا يعلم لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت اهتزت وربت وأنبتت من كل زوج بهيج نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وعلى كل من تمسك بسنته إلى يوم الجزاء أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك ولم الحمد لله أنا أبتي أحبكم Kuna ni ọba tí ó ṣe oṣù Ramadan ní ẹ̀ṣà nínú àwọn oṣù ayé tó wá ṣàwà mùsùlùmí lẹ́ṣà nínú àwọn èèyàn tàǹdù ayé wá ṣàìní àti iná lẹ́ṣà nínú ìran àwa mùsùlùmí yìí nítorí pé mùsùlùmí pọ̀ ló ń kàláyé ṣùgbọ́n kí a jẹ́ mùsùlùmí lè tún ṣe ẹ̀sìn bọ́dọ̀ wọn bá ṣe bèèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ kò ló ń kà nínú wa o àwọn náà jẹ́ rí kákàkiri oríṣiríṣi nǹkan àwọn mùsùlùmí dà lónìí èṣù tẹ̀sẹ̀ rúmọ́ wọn gbóríṣiríṣi nǹkan wọnú ẹ̀sìn fún wọn gbogbo èmì ìkalẹ̀ fún wọn àwọn náà mọ̀ pé nǹkan tí ò dáa ni ṣùgbọ́n wọn yé ṣe kò tẹ̀ dìsáìn dídí àkùtì ẹ̀jẹ́ kí wọ́n rí léyìn ẹ̀sìn tí ò dáa ṣùgbọ́n dìsáìn àwọn ẹ̀ṣẹ̀ míì fi hàn wọ́n ó jẹ́jẹ́ kó wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ìsìlámù pẹ̀lú ẹ̀ náà kọ́nà wá ṣàánú àwa ó jẹ́ káwà mú àwọn irọ́ yìí nírọ́ ó jẹ́ yàwá ya ó gbékòrèrè àwọn kan náà sí wa lẹ́mí bákan náà ó jẹ́ ká dá àwọn òdodo mọ̀ kó dodo rèé ó lè fi ìfẹ́ òdodo sí wa lọ́kàn níjà lè máa ṣe àwọn abẹ ọlọ́run kó jọ kí n ṣe pé yìí tá à ń sọ yìí jẹ́ fáàrí bí kì í ṣe pa fi ń fẹ̀mí ìmọ̀ọ́rẹ́ hàn àfi ń dúpẹ́ fọlọ́run ọba alladhi hadana li hada. وما كنا لنهتدي لولا أن هدانا الله ọba tó wá mọ̀nà yìí tó ṣàánú wa tó kẹwàá pẹ̀lú orú ìkẹbà yìí ó lè sọ fún àwọn ọmọdé náà Al-Qur'an yìí pé fa'amma bi ni'mati rabbika fahaddith ìkẹ́sí ni ọlọ́run bá ṣe fún ẹ̀yìn ẹ̀dẹ́yàn ìkẹ́sí mo ṣe fún yín ọlọ́run kọjú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ Ànábì àhàdè máa borí ọlọ́wọ́n ọba mọ́ra sọ́fìtà káwọn èèyàn mà àhàdè sọ káwọn èèyàn gbọ́ ọlọ́wọ́n ọba tẹ ẹ báyìí ó ṣàánú ẹ báyìí lẹ́yìn òní máa túmọ̀ kọ́ àrẹ àbí gbéraga àbí ẹni hàn fóun lọ ìdúpẹ́ lórí fi wá mọ̀nà ó ṣàánú àwa tá àwọn èèyàn táwa wá ṣe nǹkan tí wọ́n ń ṣe yìí títẹ̀ táwa ń ṣe rèé ọ̀rọ̀ wa tó ọpẹ́ fọ́lọ́hun alhamdulillah tọrọ alẹ́kùn ọlá ọlọ́run fún anábà muhammad sallallahu alaihi wasallam àmì ọlọ́run ọjọ́ kọba wa túbọ̀ ṣe alẹ́kùn yọnu rẹ̀ fún àwọn sàhábà ọjọ́ kó jẹ́ káwa náà lè jọ kọ́lọ̀ ń jẹ́ àlè jọ àwọn ẹni tànà àwọn tí wọ́n ṣe ìsìláàmù wọn di ibi tí ọlọ́run bá fi ń fi wọ́n lọ́kàn balẹ̀ kódà tó fi ń fún wọn ní ìrọ̀ àlìjánà kódà tọ́lọ́run fi ń sọ fún ọpọ̀ òun yọnu sí wọn ẹlẹ́ bá ìsìláàmù wọn níbi tó ní àpẹẹrẹ wọ́n ṣe ibi tí ọlọ́run ọba lóun gbà lọ́wọ́ wọn وانا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ọlọ́run bá yọ ní sí àwọn sọ́hábà ó jẹ́dì ìdí tún jẹ́ ká mà lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè ní ìta àwọn tó fún ní látàáyé kí wọ́n tó jáde láyé àwọn ẹni wọ̀nyí والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان أو طلعوا بارو إلينا الصحابة السابقون الأولون السابقون الأولون àwọn ẹni tí wọ́n ti ṣíwájú láwọn ẹni àkọ́kọ́. Minal muhajirina wal ansar. Kábà máa wọ́n máa wá rò pé àwọn wo ni àwọn ẹni tí wọ́n ti ṣíwájú tọ́lọ́wọ́n bá ń jẹ́ ká mọ̀ pa ṣíwájú wa ni wọ́n. Kíyàn máa rò pa àwọn ànábí ọlọ́run kan tí wọ́n ti lọ lọ́lọ́run bá ń sọ kí ẹ máa rò pa àwọn àṣẹ̀mí kan tí wọ́n ti lọ ti pẹ̀lú ọlọ́run bá ń ròyìn bẹ̀. minal muhajirina wal ansar. ọlọ́run wá pílẹ̀ rẹ̀ yìí pé minal muhajirina wal ansar. nínú àwọn tí wọ́n jẹ́ àwọn muhajirun àwọn wọn muhajirun àwọn ilé náà ni àwọn ẹni tí wọ́n ṣípò padà kúrò ní Mákà nígbà tó gùn òjò ráyè ìgbádùn ẹ̀sìn wọn tí wàhálà fìtínà ìdààmú àìbalẹ̀ ọkàn àìlèfẹ̀tọ̀ sórí òróòró rẹ̀ táwọn kèfèrí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ọlọ́run àwọn ọ̀tá òdodo tí wọ́n fìtínà nábi sallallahu alaihi wasallam tí wọ́n fìtínà àwọn sàhábà tí wọ́n dà wọ́n láàmú tí wọ́n lálàṣí wọn ìwọ̀tá nábi kúrò ní maka tó lọ sí madina àwọn tí wọ́n tẹ̀lé lọ àwọn náà là ní àwọn muhajirun àwọn tí wọ́n gbà wọn lálejò ní Madina àwọn là ń pè ní àwọn Ansar wọ́n fi lé wọn gbà wọn lálejò wọ́n fi dúkìá wọn gbà wọn lálejò kódà wọ́n gbà wọn lálejò títí títí wọ́n tún fún wọn láyà àwọn tí wọ́n akọmọdé tí wọ́n ní Madina yìí ni Ansar àwọn méjèèjì yìí àwọn ọlọ́run bá wá ń ròyìn fún wa nínú àlùkùrá ní tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ròyìn wa ni pé as-sabiqu. as-sabiquna al-awwaluna minal muhajirina wal ansar àwọn muhajirun àti àwọn ansar àwọn àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ti gbáwájú aṣíwájú wa ni wọ́n. walladhina taba'uhum àtàwọn tí wọ́n tún tẹ̀lé àwọn eléyìí náà pẹ̀lú dáadáa. anhum. ọlọ́run bá ní ìyọ́nù wọn ọlọ́run kó máa bá wọn. wa radu anhum àwọn náà dẹ̀rí wọn yọ́ ní sí sálàmà bá ṣe fún wọ̀nyí ni wọ́n dùn ní wọ́n jẹ́ mùsùlùmí wọ́n tẹ́lẹ̀ hùn jẹ́nà kí tẹ́jẹ̀rí mi tẹ́jẹ̀rí tàhàtà alẹ́ àrùkọ́ lédè nàbí ha àwọn mùsùlùmí tàná láwọn tí wọ́n bá àwọn ànábì ọlọ́wọ́n bá lò bá inú wọn máa ń dùn ní wọ́n máa ń fi ìsìláàmù wọn ṣe ìyára wọ́n máa fi ń ṣe fáàrí wọ́n máa ń jẹ́ káyé mọ̀ pé mùsùlùmí làwọn. orí wọn máa ń wú láti pé káwọn èèyàn mọ̀ pé mùsùlùmí ni wọ́n. mùsùlùmí mi lónìí tó bá dí àwọn occasion kan wá tọ́jú ìsìláàmù ẹ̀. a ní ìjà àfọ̀ òjì táwa yìí ẹ̀ mùsùlùmí òjì táwa yìí nípa agbóhùn ló wà agbóhùn tí wọ́n ti tú ọtí sórí tébù fún wọn agbóhùn ló wà agbóhùn tí wọ́n ti ń fò sókè tí wọ́n ń jú irú agbóhùn tí wọ́n náà bá wá bára rẹ̀ yẹn awá tọ́jú ìsìlámù rẹ̀ wọ́n náà rí pé ìsìlámù ò jẹ́ bí ìwà gbọ̀n pé ló bá bí tóun wà yìí mú àwọn mùsùlùmí tànà yẹn ní ojú wọn máa ń dùn láti jẹ́ mùsùlùmí ó rí wọn máa ń wó ni. radiyallahu wọ́n yọ ń sọ́lọ́ wọn bá ṣe fún pọ́lọ̀ ń pàápàá náà lóun jẹ́ sí wọn. wọ́n á tẹ́lẹ̀ pẹ̀lú pọ́pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ wọn bá ń mú sọ̀rọ̀ fún ní títà ọdẹ yìí wọ́n wà láyé ńgbà tọ́lọ̀ wọn bá ń sọ ò wọ́n ètí ìkún gbà náà wọ́n ṣe ń ṣẹ̀mí láyé ọlọ́run dẹ̀ ti fún wọn ní òrò àlìjánà látàyé lọ ọlọ́run pèsè kalẹ̀ fún wọn apá ikú wọn làbẹ̀ ìwàlìjánà wọn òun ti pèsè àlìjánà kalẹ̀ fún wọn tí wọ́n fẹ́ تحتها الأنهار Irá àlìjánà wọ ni, àlìjánà sákiri mọ́dún ń ṣàn ládé rẹ̀. Khalidina fiha abada. Ọlọ́ni wá máa bẹ nínú àlìjánà náà lọ gbére. Zalika al-fawzul azim. Ẹlẹ́ jẹ́ ìkẹ́ ńlá kan ilé tó tóbi jùlọ látọ̀dọ̀ lọ́wọ́n bọba jẹ́jà tó dá ayé àtọ̀run àti ìpínlẹ̀ méjèèjì. wa nashhadu anna Allaha khassa rasulahu ọlọ́run bá ṣànábí rẹ̀ lẹ́ṣà pẹ̀lú àwọn èèyàn rí kan. kọ́sọ̀rọ̀ tó làwú. ó lè lè ṣàdáyàn rí àwọn èèyàn kan tó kó wọn ti ànábì. bí aṣáájú ilẹ̀ àbẹ̀rọ̀rì fàdílà wà ájádá. àwọn tọ́nà bá kó ti ànábì àwọn náà náà sọ̀hábà. méjì ni tọ́lọ́n bá ṣèèyàn lẹ́ni rí pé nǹkan rí dání. tó ń sọ̀rọ̀ ọlọ́run ó ipò káátà sí pé kọ́lọ̀un kú àwọn ẹni a jẹ́ kí iṣẹ́ yẹn rọrùn láti jẹ́ ajẹ́kórí rẹ̀ wú àti iṣẹ́ ọlọ́run dáadáa bẹ́ẹ̀ náà ni tọ́lọ́run bá ṣì nílẹ̀ eré tó ní àníyàn àti ṣẹ̀sìn ó náà sí kó náà ti bọ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn adarí n'inu ìpẹ́ ni wọ́n ń darí wọn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀mí náà kún gboro lónìí tí wọ́n ṣe dáwà àti ìfẹ́sìn ṣùgbọ́n wọn Ìmáàmù lè dá kí kábínẹ̀tì rẹ̀ máa súnmọ̀. Yá fẹ́ ṣáàdìgí àdìrà rí fàdílà wà àìṣàdá. Àwọn kábínẹ̀tì ní máa ń dá sẹ́pà àwọn jọmọ́ ìgbádùn wọn lálàáfíà. Ṣùgbọ́n máàmù tí Ọlọ́run bá yàn fún wọn aládánwò ni. Yá fẹ́ ṣáàdìgí àdìrà rí àìṣàdá. Ṣùgbọ́n ìtọ́lọ́run ó ṣe ní ẹ̀ṣà nínú àwọn èèyàn wá tún wá kú àwọn ẹni retí فهم خير خلق الله بعد رسوله Àwọn sọ́lọ̀ ọba wá kó tí ànábì yìí. Àwọn khayru khalqillahi ba'da rasulihi. Sallallahu alaihi wa sallam. Sallallahu alaihi wa sallam. Fọ́wọ́ ayé ní àwọn ẹni tó fún jẹ́ ní ẹ̀ṣà tí wọ́n fún jẹ́ ní eré lórí ìdáyé o. Ba'da rasulihi. Lẹ́yìn ànábì àwọn ló kàn. Ba'da rasulihi. Ọ̀wọ̀ táwọn fún ànábì sallallahu fún ànábì jíṣẹ́ lọ́wọ́ ti. kí ànábì àti máa ní bá ọyọ́ ní sàn sọ̀hábà. Ba'da rasulihi. Ó pápá bàbàrà wọn pàtàkì wọn kì í fi wọ́n ṣeré. Ba'da rasulihi. Wọ́n wọ́n lè sọ di pé haram ni kéèyàn bú kan nu wọn. Kò tún tó kàn yẹn pẹ̀lú tó bá gbọ́ nípa tó ṣẹ̀ láàrin ẹnìkan àbẹ́lẹ̀ kejì nínú wọn. Kò kàn Àgbàlagbà méjì ni wọ́n jẹ ní ọ̀rọ̀ tí wọ́n ń takò ọ̀rọ̀ pọ́ sí. kíyàn kan kó wá wòṣìṣì lónìí kó wá lálúgbà kó máa dá sí ọ̀rọ̀ alì àti mọ̀ àríyà ohun tó ṣẹlẹ̀ láàrin wọn ò kò lé ẹkún ní ìmánì ó máa bá ìmánì ẹjẹ́ ni tó bá ń sọ́jù. fahum khayru khalqillahi ba'da rasulihi. wọ́n ṣàná bí ọlọ́run ṣùgbọ́n gbìyànjú mọ̀ pé ẹ̀ṣà ni wọ́n. ń wá báwo nìyẹn ti bẹ̀rẹ̀ tẹ́sì ṣe kó yanjú kó ṣàlọ́wọ́ báwọn làwọn sàhábà ṣe ṣe báwọn làwọn ṣe ṣe ṣe báwọn làwọn sàhábà ṣe ṣe alùkùránì tá à ń tú lọ́wọ́ yìí náà tá a tún ní àwọn ọ̀nà tá à ń gbà fi túmọ̀ alùkùránì tí yàn bá fẹ́ tú alùkùránì kó rí ìtumọ̀ rẹ̀ gbé kalẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ kó lọ́wọ́ báwọn làwọn tú báwọn làwọn sàhábà ṣe tú sọlá pàápàá náà kò sáta kó jáde láyé nínú àwọn àtọ́kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ó lè fi sọ fún àwọn èèyàn náà nígbà náà láwàtà kù láyé lónìí tá a máa dé bọ́rọ̀ yìí òní àlékún bí sunnati. sunnati kúlàfà ìlmàdì ṣìnà ráṣìdì. ìṣọ́rọ̀ àwọn bá ní ọjọ́wọ́ yín ìlànà mi tí mo fílẹ̀ sáyé ní ẹ o bákan náà ìlànà àwọn sàhábà ni kí n ṣe pé ìlànà alábìyàtọ̀ sí àwọn sàhábà. ìtumọ̀ rẹ̀ ni pé ibi tí mo tún kọ́ yín dé yìí ń táwọn sàhábà náà bá tún ṣe ẹ̀rí ni wọ́n ò ni wọ́n ò ọ̀rọ̀ tí wọ́n bá yanjú ẹ gbàgbọ́ ṣe yanjú ẹ̀ náà ló ṣe rí wọn ní yìí kú ní sọ̀sọ̀kúsọ̀ àwọn sáyé fún wa rí nǹkan wá ṣẹlẹ̀ sáwọn èèyàn lónìí àwọn èèyàn tí wọ́n ń lanú wọn gbà tàbí ń sọ̀rọ̀ sáwọn wọ́n ti ń wọ́n ti ń bú Abubakar Siddiq nígbà tí wọ́n tẹ̀sí ń bú Ànábì sallallahu alaihi wasallam ẹnìkan wò ṣùṣù ń jà kan lóde òde tí rò pọ̀ tán rò kan ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀nu àfà àfà wà mọ́ tó fẹ́ sọ mọ́ tó bá ní ìdí tí Ànábì sallallahu alaihi wasallam tí ṣòkòtò rẹ̀ fi ń fò wọ́n ni pẹ́ nìkan ló wá ló fún Ànábì láṣọ sọlọ bá wa lóta lánàbì tó ń kẹrà fún mi tọrẹ kẹ́nìkan ní ẹnìkan fún ànábì láṣọ aṣọ yẹn ò wá ká ó tún ó dàbí ìṣẹ̀lẹ̀ gé fún ọmọrò nínú ẹ̀ náà sì bẹ́ fún àkàn náà wọ́n wá gé kelekele mọ́ra wọn lọ́wọ́ torí ẹ̀ láṣọ ti wá fò tún subhanallah ìlànà àwọn ọ̀rọ̀ sọkúsọ tó pọ̀ báyìí kò rí káàmì kankan o ṣètàn nìkan gbé sílẹ̀ yìí pé kí bá túnà jẹ́ kí kí ṣe gbìkọ́rẹ̀ra tí wọ́n ṣe tẹ́lẹ̀ ẹlòmí tó ti ń wù kó náà fẹ́ ṣerú ẹ̀ ló bá sọ̀rọ̀ ilẹ̀ síta ìbẹ́nà àtẹ́lẹ̀ ànábì àbáwọn sàhábà ọ̀ràn ńlá ni ọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ọ̀ ìjìyà ńlá ni ọ̀ ànábì ni láti tó bú àfààbì ìwọ ní ẹgbọ́dọ̀ báwọn sàhábà mi na kọjọ kò bọ̀ ayọ́ nítorí àwọn sàhábà náà. Àwọn kẹrẹwà káàbọ̀ sínú ìdánilẹ́kọ̀ọ́ apàdà mú ìkan nínú àwọn suwara al-Qur'an ilẹ̀ tá a fẹ́ ti bẹ̀rẹ̀ tafsir ti ìtì afẹ́ bẹ̀rẹ̀ báyìí wọn náà ni suratul hajj kí ni ìdí pàápàá ilẹ̀ tí wọ́n fi máa ń sọ orúkọ àwọn suwara nínú al pẹ̀lú orúkọ àwọn kankan suratul Baqara kílérí kọ́lá wọn bá tó kí wọ́n tó ní mú sóra yìí pẹ̀lú suratul Baqara kí ni dí táwọn ẹni rí tàná fi ní mọ̀ àwọn súwárì láwọn oríṣiríṣi orúkọ eré tí wọ́n ní mọ̀ wọn ìdí ni pé suratul Baqara bí máàna sóratu التي ذكر الله سبحانه وتعالى فيها البقرة ọgbà ọ̀rọ̀ kan ni ẹni tí ọlọ́run bá sọ̀rọ̀ nípa màálù inú rẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ nípa màálù ìṣẹ̀lẹ̀ ńlá kan tó wáyé nípa ọ̀rọ̀ màálù láàrin ànábì mọ́ta àti àwọn èèyàn rẹ̀ tọ́lọ́run bá ara sí. láti fi pè wá lọ síbi pé nínú tó gbọ̀ngbọ́n tó lágbára tó ní kìyìn èyí tó wà nínú sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ màálù jẹ́ kan nínú ẹ̀. wọ́n dàbí kéèyàn tó bí mẹ́wàá kọ́ wá forúkọ ẹnìkan kọmọ wá fi pé àwọn tó kù àwọn tó wà ní gúrùpù abdulsalamida gúrùpù abdulsalam ṣe mọ̀ ní pé ìtumọ̀ rẹ̀ ní pé kìí ṣe pé abdulsalam ní gbogbo àwọn tó wà nínú gúrùpù yìí ń jẹ́ ṣùgbọ́n àwọn tó wà nínú gúrùpù rẹ̀ à ń pè wọ́n àwọn afúrúkọ ẹnìkan àti ti nẹ́ẹ̀mù gúrùpù yẹn àwọn àrípẹ́ ní tàà fẹ́ mú káṣàrí kó jẹ́ èèyàn kan tó ní kìí ní tẹ́kùtà àwọn ọba ti gbórúkọ rẹ̀ wọ́n tàbí gbókè sóràtú alhaj ọgbà ọ̀rọ̀ tọ́lọ̀ ọba ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sóràtú nìsáì pọ̀ bẹ́ẹ̀ nínú gbogbo àtúwárì yẹn náà ọgbà ọ̀rọ̀ tọ́lọ̀ ọba ti sọ̀rọ̀ nípa àwọn obìnrin sóràtú nìsáì ibi tọ́lọ̀ ọba ti sọ̀rọ̀ nípa àwọn obìnrin ẹ̀dẹ̀ rí pọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ náà tó pọ̀ àwọn ìdájọ́ pàápàá jùlọ lọ́wọ́ bẹ̀rẹ̀ wọn. sóràtú hajj yìí náà sura kan ni tọ́lọ̀ wọn bá sọ àwọn àdájọ́ tó rọ̀ mọ́ iṣẹ́ hajj ti ṣe nú rẹ̀ ṣùgbọ́n kì í ṣe òun lọ́lọ́wọ́n fi bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n láàárín ẹ̀ náà ló wà sura yìí àyè méjì ní alukuran ti sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam àwọn kan sọ̀kalẹ̀ fún nígbà tó wà ní Makka àwọn kan sọ̀kalẹ̀ fún nígbà tó wà ní Madina àwọn súwárì ní ẹwà tí a ti pé makíyà ni wọ́n padà ní ìjà tí ni wọ́n lọ́nà kejì àwọn áyàtù ìtò sọ̀kalẹ̀ ní maka wà nù rẹ̀ bákan náà àwọn áyàtù ìtò sọ̀kalẹ̀ ní madina wà nù ẹ̀ ìrẹ́ náà ni sọ́rọ̀ yìí suratul hajj makíyà ni ṣùgbọ́n àwọn áyàtù kan wà ń bẹ̀ èyí tí wọ́n sọ̀kalẹ̀ sun sọ̀kalẹ̀ alkùránì da rí nígbà tí alkùránì a máa sọ̀kalẹ̀ fún anábi sallallahu alaihi wasallam nígbà tí ṣẹlẹ̀ kan bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn lọ́n wá fẹ́ sọ ìdájọ́ rẹ̀ a wá sọ àyà kalẹ̀ lórí ẹ̀ àyà mi a máa sọ̀kalẹ̀ nígbà táwọn ẹ bá wá ṣe béèrè àti tí wọ́n fẹ́ wá ṣe béèrè káwọn tó mẹ́wàá sì dé ìrìyẹn tó dé ọ̀nà àpárá kalẹ̀ fún anábì sọ́lá ìsọ́lá ayà ní adẹ́ sọ̀kalẹ̀ sísọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ ọlọ́run fẹ́ mú ìdájọ́ kan wá tuntun láti fi pàdájọ́ míì tó wà ńlẹ̀ rẹ̀ láti fi ṣèjẹ̀kùn fún àlẹ́kùnmà àwọn sọ́yà ní kalẹ̀ ìyàwó apá tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ nígbà míì á wà ní kíkà nínú al ṣùgbọ́n kò ní sí ń bẹ̀ mọ́ ní nílò nítajọ́ àkàrí ilé yẹn náà wà nínú alukur'an yá ayọ̀ lẹ́dínà àmọ́nù nítorí àwọn bá ti ń sọ fún wọ́n pé tẹ́bá ti lọ bá ànábì sọ̀lọ̀ sọ̀lọ̀mọ̀ fọ̀kọ́tì mọ̀ bẹ́ẹ̀ na yẹ́dì ẹ̀nà jùwà kọmọ sọ̀rọ̀ àkọ́ ọlọ́run bá ní tẹ́bá ti fẹ́ rí ànábì tẹ́fẹ́ lọ kọ̀ǹsọ́tì ẹ̀ sọ̀lọ̀ tẹ́fẹ́ lọ gírí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa mú nǹkan ẹ máa mú nǹkan dání ẹ máa mú owó pẹ̀fẹ́ rí dání wọ́n tó wá di pé àwọn ilẹ̀ náà ti máa lọ ayẹ̀ ilé lónìí ṣùgbọ́n à ń pè nínú ṣẹ̀ríà ní nínú ulumul wọ́n ti di ayatu mansukha يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقا ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم ما طلع في برننا يا إليه يا أيها الذين آمنوا أم أصحاب صلى الله عليه وسلم إذا ناجيتم الرسول تربت إنسان صورا ونوني ìṣẹ̀dá wa ṣe ká máa pèpè sẹ́sìn kíyàn ṣe wá sí kó fò sọ́tún òsósì bọ́síbí bọ́sọ̀wọ̀n lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ èèyàn tí ń ráyè tàwọn ará alé ẹ̀. ìlànà jẹ́ ìtumọ̀ ràṣúùlì. ọ̀nà dẹ̀rẹ́dẹ̀ lẹ́bí ó lára ó ní bùkátà tó fẹ́ gbọ́ ṣùgbọ́n bùkátà mùsùlùmí ti ká ogun àsìkò lọ́wọ́ ọlọ́wọ́ ní tẹ́bá tí wá fẹ́ lọ bá ànábì tẹ́ fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ rẹ̀. faqaddimu bayna yaday najwaakum sadaqa. ọlọ́wọ́ ní ẹ máa mú nǹkan dání kẹ máa ti síwájú kí ẹnà máa jẹ́ pásìkò rẹ̀ tẹ́ gbà. bàbá ẹ má ẹ máa mú nǹkan bẹ́ẹ̀ dání lọ fún. Dhalika khayrun lakum wa athhar. Ọlọ́bá nílé ló fi ń lo oore fún yín wa athhar. Tí òfin níjá sí pé ẹ ti fẹ́ lo pa òun náà ló tó fi ń fọ èyí náà mọ́. fàílà gbogbo ẹ ti gbẹnu iṣẹ́ yẹn ti gbẹnu owó tí ń lọ. òkò níbi kan lọ. fàílà mutajidu. ẹ wá gbọ́ ọlọ́run bá láàánú ó wá ní fàílà mutajidu tẹ́ẹ̀ bá ti wá lè ṣe ò tẹ́ẹ̀ bá ti ní tẹ́ẹ̀fẹ́ fún un. ìlànà jẹ́jì dùn. tẹ́ẹ̀ bá ti ní tẹ́ẹ̀fẹ́ fún un. báyìí nà lọ àgọ̀fóró rahim. ẹ mọ̀ pé dáadájọ́ ọlọ́run ọba ọba aláforíjì ni ọba kẹ́nikẹ́ni ni òun yá fi yín náà tẹ́ẹ̀ bá ti fún ọ ṣùgbọ́n tó fi gbà ní kẹ́ ṣe bẹ́ẹ̀ o. nígbà táwọn táyà yẹ sọ̀kalẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ gbà nǹkan lọ́wọ́ ànábì ṣùgbọ́n àìlówó lọ́wọ́ kò jẹ́ kára wọn yá oníkàlùkù wá ń kẹ̀dí mẹ́yìn ọ̀rọ̀ pé àti máa lọ sí mo ṣe mọ́ ṣe jáde òfin ká mú nǹkan dání kò yọ nígbàtí tí wá jọ báyìí wọ́n á jẹ máa lọ sí bóun sí lè ṣe àpá àwọn àpá àkànrán olóòní ayà iná ọ ti ń kà tó jẹ́ pé tọ́lá fẹ́ pè wọn lóní wà àtúntí lè kan wọ́n á tà sí yìí alóburú kẹpà àfà lẹ́ni wà sí kẹ́nà wá ṣe nọ́mà fún ọdúnlágbé mọ́tò wá rẹ̀kó wọn àjáàmú ọdúnlẹ́bẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ wá sọ di tó lè àfikẹ́ iye báyìí ni màá gbà kí tó kúrò ń lé wọn àkọ́ máa ti gba three hundred thousand naira nísìnyí a ní interstate tó bá jẹ́ pé kì í ṣe ní state òun three hundred thousand three fifty thousand wọ́n á ní kó débẹ̀ náà kí ló fẹ́ sọ àwàdà eégún ọmọdé lásán gbogbo tán àwọn èèyàn tí ò ní ní àwọn èèyàn lẹ́mìí àyà tí ọ̀pọ̀lọpọ̀ ọdẹ ń kàrí ṣùgbọ́n àyà yìí nínú ṣẹ̀rẹ́ Islam ìgbà tó sọ kalẹ̀ ọlọ́ngan tó sọ kalẹ̀ fún àwọn sọ̀hábà ó fi dìkíní yẹn sún wọn lẹ́mìí ni kò kàn pálí wọn lórí ó padà sọ àyà ní ìkalẹ̀ lẹ́yìn rẹ̀ láti fi dẹ̀ lẹ́mìí wọn ṣùgbọ́n fi pìtì ẹ má jẹun pé tó fi ń dáa jù nìyẹn o ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá wá ní ẹ má kọ́ra ẹ sínú ìnira o àṣìfàkìtàn iná ayà tó tẹ̀lé àtòkọ́jì mọ̀ bẹ́ẹ̀ náà yẹ́dẹ̀ ẹ̀nẹ́jì wá kọ́mọ̀ sọ̀dà tọ́ أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات Ọlọ́run bá ní àìṣèfà kọ́tùn. Ó ń dàbí ìgbà tó ń ní lára báyìí nìsìn. Àìṣèfà kọ́tùn. Kò fẹ́ rọrùn fún yín láti ṣe ń ta ní ẹ̀ṣẹ̀. A ń tún pàtì mú gbé iná àdé iná jẹ wá kún sọ̀dà kọ́. Nígbà tá a ní kẹ́ máa ṣètò kẹ́ máa náwó ọ̀rẹ́ sí Anábì sallallahu alaihi wasallam. Ó wá ń fẹ́ máa bọ́ sí ìnira fún yín ẹ̀dẹ̀fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn. ó dá sọ́rọ̀ wá ti wá rí báyìí. fàyíbi lámúdẹ́ fàálù. ọlọ́run tẹ́ ẹ̀ bá ti ní kápá àti ṣe ń ta sọ yẹn. wàtábà Allahu alaykum. ọlọ́run lòun yá fi ẹ bá lọ béèrè. faqimu bákan náà ẹ̀ ẹ Allahu akbar ẹ̀tìrì. Fàkímù sọ́lá. Ẹ̀mọ́ bá rùn yín o. Wà á ti zàkà. Ẹ̀mọ́ àjẹ́kọ́ àfẹ́ ti zàkà yín o. Ẹ̀mọ́ àtẹ́sìn o. Wà á fi ọlọ́dà wà rọ́sù ìlàwó. Ẹ máa tẹ̀lé ẹ máa tẹ̀lé ìjíṣẹ́ rẹ̀ Wà lọ àwòkọ̀ ẹni tó ṣe dáadáa ọ̀nà agbẹ̀san dáadáa ẹni tó ní kápá ti ṣe dáadáa tí ò ṣe ọ̀nà agbà ètò tọ́sí lọ́dọ̀ ọlọ́run ẹni tí dáadáa ń wọ́n ṣe tí ò ní fi ṣe ọ̀nà ti gbá ládàá kó ṣe dáadáa ẹni tí dáadáa ń wọ́n ṣe ọlọ́run fi parí àyà yẹn síbi pé wọ́n lọ ọ̀run. kọ́dí irun bí máa ta ọ̀nà lù. àwọn àyà wà nínú Al-Kùránì tó yẹ pé àkọ́kọ́ tá a kàyé wà ń bẹ̀ ní kíkà ṣùgbọ́n nínú ìdájọ́ rẹ̀ a ní fi ṣèdájọ́ ẹ̀sìn mọ́. Omi náà nínú àwọn ayat kábàdì mobile Kùránì wa pé ṣíjá sí pé ìwé òfin ni ọlọ́run bá wá tó òfin ìdíkàjọ́ rùjì. wọ́n ti wá parí títò yẹn kalẹ̀ lẹ́yìn àwọn ọ̀tún wá ní padà sẹ́yìn tàbá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣẹ́sì ibi tí anábi tó dé láti máa mú sallallahu alaihi wasallam ìgbẹ́ nínú ọ̀rọ̀ táwọn èèyàn sọ lónìí wọ́n ni pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ìsìláàmù bá dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹn náà lọ́pàá dé bíta dé lónìí ṣùgbọ́n ṣe tí fẹ́ já padà sí àsìkò jàhìlì ni ṣe fẹ́ já padà sí àsìkò jàhìlì òun ni kúlọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwọn èèyàn tún ṣe ń tẹnu mọ́ ìpè má jà lójúmọ́ ẹ má ti sọ gbogbo ilé ìfáwọn èèyàn tẹ́bá ní ká má jà lójú ká má sọ gbogbo ilé ìfáwọn èèyàn àti pa fẹ́ bẹ̀rẹ̀ sí di ìdájọ́ ọtí láti pìlẹ̀ àwọn kí àwọn èèyàn lẹ̀ sórí ọ̀rọ̀ pẹ̀ sì máa mú díẹ̀ díẹ̀ nígbà tí Islam ṣẹ̀ṣẹ̀ dára àwọn èèyàn tí ò tí wọ̀ wọ́n lára tí wọ́n dẹ̀ ṣe kúndùn ọtí tí wọ́n ṣe kúndùn ṣìnà tí wọ́n ṣe kúndùn tẹ́tẹ́ tí ìdájọ́ wa ń wá díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di pé ìdájọ́ wa gbilẹ̀ tó wá wọra nígbà tí ìdájọ́ yìí gbilẹ̀ tó wọra gbogbo wọn ni wọ́n kú òǹde rẹ̀ wọ́n àfẹ́sìn kan bá wá bẹ̀rẹ̀ dáhàwá tiẹ̀ lónìí láti di ẹ̀sìn máa mú díẹ̀ nínú ọtí ó ti dájọ́ àwàrú o pírípì yẹn ti di haram àwọn tọ́lọ̀ wọn bá ń báwí nígbà náà àsìkò tàwọn eléyẹn ti rí kọjá lọ. sọ̀rọ̀ tí afẹ́fẹ́ rẹ̀ lónìí náà ni sọ̀rọ̀ ti hajj ọlọ́run bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí fún wa pẹ̀lú gbólóhùn tó sọ̀rọ̀ yìí pé. ìyá ayyuhanna ṣòtẹ́kù rabbakum. ọlọ́run ni mo pè ẹ̀yin ìdí ènìyàn. ìyá ayyuhanna ṣò gbólóhùn náà ṣò tó wà ń ó kó àwọn ènìyàn àti àwọn àlìjọ̀nú sínú gbólóhùn ọ̀nààfù ó ṣàkójọpọ̀ àwọn ènìyàn àti àwọn àlìjọ̀nú Ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ ń bí ó ní ìtẹ́kù rọ̀bákùn. Ìtẹ́kù rọ̀bákùn. Wọ́n ẹ̀pá yẹ̀wọ̀n Ọlọ́run. rọ̀bákùn. ẹgbẹ̀rún ọlọ́run. ìtẹ̀kù ẹgbẹ̀rún ya ọlọ́run ẹ má fi ń sọ́nà bá fi ní ṣe ẹ má ṣe ẹ fi ṣeré. ìtẹ̀kù rọ̀bẹ̀kù ẹ má rí pé àwọn èèyàn kan ń dẹ́ṣẹ̀ tó ju bí lọ ẹlẹ́ náà jẹ́ kan nínú tó máa èèyàn dẹ́ṣẹ̀ lónìí ẹlẹ́mí àwọ̀ pé ẹ̀ṣẹ̀ mélòó lè ní ń gbá táwọn ẹlẹ́ṣẹ̀ ما فوجو كريسة كاكا اتقوا ربكم لا تحقرن من المعصية شيئا ما هو كويسة كاكيري ìṣẹ́mẹ́lẹ́ lẹ́mẹ́sẹ̀ ń da rárá o nígbà mẹ́rin adẹ́sẹ̀ tó kọ̀ adẹ́ra àánú ọlọ́run ara foríjì nígbà mẹ́rin adẹ́sẹ̀ kíkí ní báyìí adẹ́pàdé ìbínú ọlọ́run ọlọ́run abínú sí kò ní ráforíjì ọlọ́run ẹ̀rẹ̀ dátọ́lọ́ wọn bá dáàrẹ̀ èèyàn ẹlòmí àṣẹ nǹkan mí fún yín nígbà ní nǹkan yẹn tóbi ohun pápá tó ṣí ẹ̀rú ti ń bá ó ti rò pé à ah, tó ti wá bá ń báyìí bóyá ọ̀gá lẹ́nu iṣẹ́ káwọn ọmọọṣẹ́ rẹ̀ ṣe ohun tí ò dáa ẹ̀rù ti bà wọ́n tó ti di omi kó tó dé wọ́n lè padà wá dé kó wọ́n pé no problem no one is perfect kò sí problem bọ̀ ṣe ṣáà ti padà ṣe ti gbá gbogbo bẹ̀rẹ̀ ṣáà ní cv yẹn jábọ́ tó fọ́ sí wọ́n lè ṣe ní ìjọ mi kó jẹ́ pé n tó wà mọ́ẹ́nà báyìí tó rẹ̀ kó sí àpò bínú rẹ̀ ọlọ́run náà máa dínú bó ṣe máa ń yọnú وغضب الله عليهم ولعنهم ọlọ́run bá lóun ń bínú sí wọn àwọn ọ̀tá rẹ̀ àwọn tí wọ́n ń ṣe nǹkan àmì tí kìí ṣe tọ́lọ́run ẹni wọ̀ làánàhùn ọlọ́run á máa gégùn léyìn a máa ṣépèlé ó jẹ́ ní ègún láti nílọ kìí ṣe pé ọlọ́run bá mi ṣẹ́ ìdílé rárá ohun gangan náà lẹni tí ó pàṣẹ ìdílé lágbáyà ó dẹ́ ní ègún láti ní ìlọ àṣẹ ti gún látọ̀dọ̀ ọlọ́run olóṣọ́ pẹ̀lú wọ́n lọ́ánà hàn وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا. الله ما جاء شكون كبير ويعذب المنافقين وطلع بابر في الشلير فالمنافقين والمنافقات أنا منافق لبني لكن أتي لبني والمشركين والمشركات أتعمل لبا لكن أتعمل لبا لبني والظنين بالله ظن السوء Àwọn ẹlẹ́rọ̀ kèrò nípa ọlọ́run lọ́kùnrin wọn àti lóbìnrin wọn. Ẹlẹ́yìn dáàrí wá tó sáwó. Ọlọ́run gbogbo èrò aburú wọn orí wọn náà ló máa padà jàlé. Wà bá ti bá lọ́rù alẹ́yìn. Ọlọ́run ọlọ́run bá bínú sí wọn. Wà láàánà Wọ́n jẹ́ gbégbulé wọn. Wà ó níbi tí wọ́n bọ̀ wá dé sí ààyè tí ò ta ni ó burú jáì ṣùgbọ́n náà ni wọ́n máa dé fún wọn níjọ́ yìí. ìtẹ̀kù ṣe ti o. àmín. ọlọ́mọ ni ìtẹ̀kù rọ̀bàkún. yá ayyuhan nas ìtẹ̀kù rọ̀bàkún. ó ní mo pe ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn gbogbo ẹni tó ń gbọ́ wa mi tó ń kí ló fẹ́ bá wa sọ. Inna zalzalata as-sa'ati shay'un 'azim. Wọ́n ní inna zalzalata as-sa'ati shay'un 'azim. Dájúdájú gbígbọ̀n mímì kìtì ilẹ̀. Ìjọ́ wo ni? Ọjọ́ àlùkìyàmà sáà. Ṣẹ́yìn ni a rí. Ọjọ́ tó jẹ́ sí gbogbo nǹkan ò ní fararọ́. Gbogbo nǹkan ò ní fararọ́ jẹ́ náà. Ah, ọlọ́ni, nǹkan ńlá ni o. إن زلزلة الساعة شيء عظيم ìwárìrì ọjọ́ ọlọ́run bá ń dẹ́rù rẹ̀ bà wá kalẹ̀. شيء عظيم ọjọ́ tí gbogbo ẹ̀dẹ̀ ayé máa péjọ pátá táwọn tí wọ́n ti lọ síwájú wà tàwátà wà láyé lónìí àti ló ṣe ń pẹ̀lẹ́ yìí tiwa náà ọjọ́ tẹ̀sẹ̀ wa gbogbo wa máa pé táàyè kan ọlọ́wọ́n nǹkan ńlá ní ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà ṣe ìhùn àrí ìmọ̀ ní nǹkan náà jọ náà ṣe ìhùn àrí lórí rẹ̀ gbogbo tó bá wà láyé kó máa ronú jọ náà bá fi gbogbo gbogbo ó fi wa létí àlẹ́kìyàmà ó wá rán wa létí àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ilé náà tó lẹ́ ó tó ní fún ọyàn ó tó ní jayà fún ọyàn tó ní ìjáwọ́ kúrò níbi ìwáyé máyà ìjókòó sínú ayé dìgbà tí èèyàn ní kúrò ń bẹ̀ máa tí a bá ń gbọ́ ìwárí rẹ̀ alìkìyàmà àyèyà jẹ́ ìrọ̀ abáyàn ìwárí rí táyé gan aláfákàlìkìyàmà tó tó tí wà lábá ṣẹlẹ̀ láyé ẹ̀ẹ́rí dàmúdàmú àwọn kan wà nínú ọjà ìsàlẹ̀ ọjà ló ń jà wọ́n nínú ọjọ́ ń jà báwọn olè wọnú ọjà kéjì kan ẹ̀ẹ̀rí bó ní kálukú ṣe ń ṣe ẹlòmí a fò bí tí ò yẹ kó fò ọ̀nì náà má dé kan ọ̀lè ní kó fò kó lóun fẹ́ fò bẹ̀ kò ní bàbá tó máa fò sọ́dá mú tí ẹlòmí ò lágbára àti sọ pé òun fẹ́ fọwọ́ fọ́ á dẹ̀bẹ̀rẹ̀ sí láwọ́ ní mọ́ báyìí a fi orí ara rẹ̀ yọ wípé ẹni tó lè kejì ìdàmúdàbò ni o kìtínà ni o àtọ́wò ni o ọ̀nà má dà má ọjọ́ àkójọpọ̀ ọjọ́ ó pè ní nǹkan ńlá ó náà nígbà tó lọ́n bá wá pè nǹkan ní nǹkan ńlá ṣé kò wá tó ẹrù bá wa tá jẹ́ nǹkan kan láti mọ̀ pé nǹkan ńlá ni. kí ló fẹ́ sọ ń pọjọ́ yẹn. yawma tarawnaha tadhalu kullu murdi'atin amma arda'at. ọ̀rọ̀ tó pa nínú ìgbèrè lẹ́yìn. yàwó máa tààrọ̀ ọ̀nà ha. ọmọ ní ọjọ́ tẹ máa rí ń jẹgbèrè àkíyàmà. yàwó máa tààrọ̀ ọ̀nà ha. ẹ máa rí ń jẹ́ náà lé mọ̀. ẹbí ha ló kó ń lò mọ́ ọ̀rọ̀ tí a ti ní àmà àròdọ́ àti. nínú àwọn ìmọ̀ ọjọ́ náà tó bá ní nínú jẹ́ púpọ̀ òun náà ni wípé ẹbí ha ló kó ń lò mọ̀ ọ̀rọ̀ tí a ti àmà àròdọ́ àti. ẹ máa rí kó ń lò mọ́ ọ̀rọ̀ gbogbo kọmọlọ́mú kọmọlọ́mú tí ń fọmọlọ́mú lọ́wọ́. fẹ̀dẹ̀hálù. àdè máa wá yọ jùnú báyìí. àná àrùdọ̀ àti. ọmọ tó ń fún lọ́mú lọ́wọ́. a yọ jù ilẹ̀ báyìí tó ń pẹ̀lú orójú ráyè rẹ̀ mọ́. àná àrùdọ̀ àti. sẹ́wọ̀n kétékè bá ń ṣe pé à ń gàn ní mú ni wárapá déèyàn kódà wèrè gan tó ń bímọ kì í kàn déédéé ju a ti ṣe máa fún lọ́mú tó bá ń ké a ti lè wá já ó lè gbílẹ̀ kó tí lọ ṣapà àti jẹ́ òkú tí ṣagolo tó bá tún gbẹ́gbẹ́ má tún gbé a ti máa fún lọ́mú ọlọ́nẹ́lẹ́lẹ́kẹ̀ẹ́ àmọ̀ èèyàn tó nọ́mà ọmọ kókó tó ń fún lọ́múlọ́wọ́ fún ara rẹ̀ á jùlẹ̀ nígbà tó jù. ẹ̀lẹ́hálùkù ló mú rúbí àti nàmá àrọ̀dọ̀ àti. a pàtì bí ìgbà tí ní jù lọ́wọ́ tó jiná nù. wọ́n máa àrọ̀dọ̀ àti. torí ìbáraẹ̀ ẹ̀yìn o. wàtàkùn kúl. ẹ̀wọ̀n tọ́lọ̀ fi ṣàkàwé bí òbí ìyá bó ṣe láàánú ọmọ lẹ́mí tó lọ́mọ tó lóyún rẹ̀ fáìmọye oṣù tó bí tó dẹ̀ láàánú ẹ̀ lọ́kàn tí ẹ pín tó bá gbọ́gbé ọmọ tán bàbá ní abiyamọ ní gbọ́gbé ọmọ rẹ̀ kó má ta sí rere òun á tẹ̀ sí ẹ̀ báyìí tún torí kan tó ara rẹ̀ ń jọ yẹn ó kọ lọ́rọ̀ ọmọ kò ní ni kò ní mọ́ tó jẹ́ kò ní ní túnmọ̀ rẹ̀ ti má. Ìjà ọmọ ìrìnkìyà máa Ọjọ́ ńlá lọ́jọ́ náà. Ìjà ọmọ إلا مال ولا ولد Gbogbo tí a bá rọ̀ pọ̀ ní lówó owó yẹn ò ní wúlò jọ yẹn. Láàmà ló wà láwà ládùn. Ó lè yàn jẹ́ ìní rántí owó yẹn. Láàmà ló wà láwà ládùn. Kódà àwọn ọmọ tí yàn torí wọn ṣe wàhálà torí wọn ṣiṣẹ́, wà ní wúlò jọ náà. Láàmà ló wà láwà ládùn. Torí pẹ́lú ní òkírun kò gbà rẹ̀ kò ṣe pé àwọn ní kí ló dé ní wàhálà àwọn ọmọ yìí ni. Ọlọ́run tó dá àwọn ọmọ yìí náà fún mi, ó rí pé mi gbọ́dọ̀ fi àjẹ́ wọn. láàmàlú wàlà wàlà dùn. wàhálà ẹ̀ ń torí ọmọ yẹn ọmọ yẹn ò lè lẹ́ lọ́dọ̀ ọlọ́run. láàmàlú wàlà wàlà dùn. má jẹ́ kẹ́tọ̀ tọmọ di tọ́lọ́run lọ́wọ́ fún ẹ. wàá tó màtó lẹ́kọ̀ọ́ bòrè tó ń sin lẹ́yìn látàlẹ́ òrùn sí àfáà ní kódà ìyanu sáré pàápàá òkùnkùnù sáré ìyá gbàgbé ìlàtẹ́lẹ̀ ọ̀rẹ́sì. ìyá ọlọ́run ní jẹ́ ìyanu sáré o. láì tí ì rí àlùkìyàmọ̀ lásán àfáà ní tí èèyàn bá rí ìyanu sáré tíyàn bá rí òkùnkùnù sáré èèyàn dẹ̀ gbàgbé alẹ́ ọjọ́ ìgbéyàwó rẹ̀ bó ṣe dùn tó. وثم في القبر تنزيل ليلة العرس الله أكبر abiyama tó ń fọmọ lọ́mú lọ́wọ́ tó bá rí ìwárí ìrìn jẹ́gbẹ̀ alìkìyàmà. Àzàlù kúlù mọ̀rọ̀ tí a ti ní ọ̀nà àrọ̀dọ̀ àti. Ọlọ́run máa máa fi àwọn àkàrí kan hàn wá láyé náà láti ń ṣàpẹẹrẹ fún wa. Àwọn àwàálà àwọn àdàmú Ọlọ́run níjà kẹfọ́ ń gé aburú. Àwọn tó ti ṣe kọ́lọ̀ kó bá wa dóòlà wọn. Tí trọ́ọ̀kì kan jó lẹ́kọ̀ọ́ lọ́dún tó kọjá yìí mọ́tò èkó gbogbo àwọn tí wọ́n wà nínú mọ́tò àwọn káà tí wọ́n tò sẹ́yìn ẹ̀ tí ò síbi tí wọ́n fẹ́ sábà síbi tí wọ́n fẹ́ lọ àwọn èèyàn jẹ́ tí mọ́tò tí mọ́tò tí wọ́n wà nínú ẹ̀ Allahu Akbar mọ́tò tó jóná kọ́ ló ń ju ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí kìí ṣe àwọn ẹ̀mí tí wọ́n jóná pẹ̀lú ẹ̀ tí ò síbi tí wọ́n fẹ́ lọ ọkọ ìyàwó tó jókòó sẹ́gbẹ̀ẹ́ ara wọn ní kálukú ní ọ̀nà tí ẹnì kejì ẹ̀ máa ìpò wa ti gbangba náà ìjà táyé iná táyé nìyẹn má fi jó wa. ẹ wo bó ṣe rí di tó báyìí di di Ọlọ́run lálẹ́ kìí àmà wà lágbára jù tẹ́ Ẹ̀lẹ́lúkú ló mú rèdè àti àmà àrọ̀dọ̀ àti. Ìyàwó tó yà ní ọlọ́run kò ní sábẹ́ tó nà mí, tí yà bá tó yà, èyàn ti máa wá dọ̀bá láwọn ní wáṣí, ìṣẹ́ mọ́rúkọ nípa ní ẹṣẹ́ ẹṣẹ́ má bínú tọ́lọ́run. Ìyàwó tí ìtóyà fọmọ ló ń yà kàtẹ́ tó náà, ìyà yóò tí ìtóyà ni, tí bá tóyà kò ní rántí ikú abọ́ ní mú ẹ̀ ọlọ́nílọ́rẹ̀ kí àwọn bó ṣe máa rèrè o ìwà rèrè jọ́nà àkọ́kọ́ nínú àwọn nǹkan ńlá tó máa ṣẹlẹ̀ rí ọkọ̀tọ̀rùn وتضع كل ذات حمل حملها Ọlọ́run ni bákan náà, كل ذات حمل حملا أدعو كل ذات حمل حملا ẹ̀rí pé gbogbo àwọn aláboyún ẹni tó lóyún sínú oyún inú rẹ̀ á jẹ̀ máa jábọ́ tọ́lẹ̀ báyìí lára rẹ̀ ní kòkókòkó níbi ìwárìrì rí jẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ pé àmà kò ní mọ̀ pé nǹkan gbọ́ lára wọn ẹ̀ẹ́dì ìrìbì tí àmì ti ń náyà àgbàlagbà tó jẹ́ ń tọ̀ sára tí ó dàgbò ti ń tọ̀ sára kíyà. Wàfí àǹfòsíkún àfàlà tó bó zero. Ọlọ́run náà náà wọ lára yìí nígbà ń ṣe ń wà sí wà lára yìí tó ń ṣẹlẹ̀ sí láyé. Ìyà. Ìgbà tó bá kú oúnjẹ tó ń mọ tó mọ̀ para òun ti bẹ́ẹ̀dì kan. Àṣílẹ̀ kan àṣẹ ẹ̀sẹ̀ oúnjẹ ti fàyà. Àṣílẹ̀ kan àṣẹ nǹkan báyìí ti ṣeun. Àṣẹ oúnjẹ ìtọ̀ tààràtà ìtọ̀rẹ́ ìyà ọ̀nà má jẹ́ sí ìyá o má ṣe wálé ní ìyá o gbogbo ọ̀nà tí ìyá fi ń tọ́ sí ní ọlọ́run jọba jọ kàn wá o. Ọlọ́run ọba ní jẹ́ náà. Wàtàdọ́ ìkú lò záàtì hamlin hamlaha. Ẹ̀rí pé gbogbo ẹni tó náà lóyún tó oyún náà rẹ̀ a máa jábọ́ bọ́lẹ̀ lára rẹ̀, a máa gbé ní kògbókògbó ọ̀rọ̀ pé ẹnìkan fẹ́ tẹ̀bí bí ẹnìkan ò sí jẹ́ náà. hamlin hamlaha. Gbogbo ẹni tó lóyún fúnra ara rẹ̀ lóyún á máa jábọ́ lára rẹ̀ ó náà máa yànjá tó wà nù rẹ̀ ó fẹ́ fi ìkú yàrá ìfèsì kéèsì tiẹ̀. Wàtàrà náà zàzùkàrọ̀. Ṣé Ṣé nínú àwọn masáìl al-fiqhiyya ọmọ ìyá wa kan náà ṣe fi ilé iná ṣe bèèrè ní Ramadan súnmọ́ yẹn náà ni ẹ̀bẹ̀lọ́n kó jọ wọn aláboyún wa kọ́lọ́n kó wọ́n sọ wọ́n nírọ̀rùn kọ́lọ́n kó má ti dìde ní ìrọ̀rùn ewu ńlá òun náà ló wà lọ́rùn gbogbo ẹni tó di ọwọ́ ti pẹ̀ sínú bá àwọn bàbá ṣe ń sọ kọlọ̀kú má ṣe bàbá ṣe wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n àwọn kankan wà àlèṣàfẹ́kù wọn nínú ayé àìlèṣàfẹ́kù wọn nínú ayé ní Islam fi pé ló fi mú àwọn ìdájọ́ kalẹ̀ fún àwọn nǹkan yẹn ẹlẹ máa àwọn ìdájọ́ yẹn láwọn ọ̀dọ̀ àwọn ẹlòmíì ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àwọn ìdájọ́ kọ́ ń dẹ̀ rẹpẹtẹ fọ́pọ̀lọpọ̀ nǹkan ìkan nínú àwọn àdájọ́ tó wà nílẹ̀ nínú ẹ̀sìn wa ó ní pé tó bá tiẹ̀ ṣẹlẹ̀ ká tiẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ bó fẹ́ bóyá tó ni nínú jẹ́ tó lè ṣẹlẹ̀ kó tó bá ṣẹlẹ̀ pàápàá ọwọ́ á ní arábìnrin kan jáde láyé oyún tó yàn. tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbi tá a ti gbúrò pé ṣẹlẹ̀ ìhàwọ̀ ìṣẹ̀lẹ̀ Islam kọ sí jíjáde láyé arábìnrin yìí pẹ̀lú oyún iná rẹ̀ a ti ṣe ṣe ń tá máa ṣe ọ̀nà ni pé wọ́n á lọ sí pẹ̀lú oyún iná rẹ̀ àbí wọ́n á gbé ọmọ yìí jáde síta wọ́n á lọ sin ọmọ lọ́tọ̀ ìyá rẹ̀ lọ́tọ̀ pàápàá ń gbà tó ti ẹ̀jẹ́ sí pé àdúrà tá máa ṣe fún òkú tó kírun sí lára ó ti yàtọ̀ díẹ̀ sí tá ṣe sọmọ kékeré nígbà tá ń kírun sí lára. اللهم اغفر له وارحمه واعف عنه واكرم نزله ووسع مدخله àtìlẹ́ ẹ̀kẹ́ ẹ̀lẹ́ tàà ṣe fábọ̀lágbà ọmọdé ò ní ìdílé yẹn ọmọ òkókó ọ̀sẹ̀kẹ̀ lọ́rùn ti tiẹ̀. wọ́n ń béèrè wípé ẹ̀dà báwọn ní ká ṣe wá ṣe ṣe kan ọ̀pẹ́sì yá ẹ̀kan ọmọ sọ́tọ̀ kan ṣáàyàn rẹ̀ lọ́tọ̀ ni àfi tí wọ́n sí pẹ̀lú ìyá rẹ̀ náà ni ọmọ ọ̀pẹ́sì rẹ̀ alákọ̀ọ́kọ́ tabakàn fáwọn pé wọ́n ní ẹnìkan jáde láyé pẹ̀lú oyún nínú ló bànújẹ́ ni o ṣùgbọ́n torí ilé náà àníṣàlá ìsọ sí pàkàkà mọ̀dájú òfin ẹ̀sìn torí tó bá ṣẹlẹ̀ àwọn mùsùlùmí ọ̀pọ̀lọ̀ ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ yún ara ká máa fọwọ́ yún orí pé wàrà wí kò tó tó náà kò àwọn ọ̀pọ̀lọ̀ wá rí bẹ́ẹ̀ yẹn ẹ̀sìn máa fọ́ òyìnbó ká máa ẹ̀sìn máa kọlù ara wa àti kọlù mọ̀dájọ́ kalẹ̀ tó bá ti ṣẹlẹ̀ báyìí pín àti mọ̀ tó yẹ ká ṣe ẹ̀lẹ́mí ẹ̀rọ pé mùsùlùmí dájú wọláhì àwọn aláàánú jù àdájú ìtúkọ̀ ti wà nílẹ̀ náà sí wa fún gbogbo nǹkan ni tó ti wà nílẹ̀ náà sí wa fún gbogbo kama pẹ̀lá rẹ̀ torí pípẹ́lẹ̀ rẹ̀ ara rẹ̀ ẹ lọ wo àwọn tí àwọn kì í sìnkú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni kan padà lọ ṣẹ́ẹ̀kì bàbá wọn wò bó ṣe rí ibi tí wọ́n gbé sí ẹni kan padà lọ ṣẹ́ẹ̀kì ìyá wọn wò ibi tí wọ́n gbé sí wọ́n ti fi ráàrè wọ́n ti ìjẹ́ ti rẹ̀ wọ́n ti fún lóríṣiríṣi abẹ́rẹ́ wọ́n ti rọ oríṣiríṣi nǹkan sí lára ojú àti jàtọ̀ imú àti jàtọ̀ gbogbo kò ní dé àmọ́ pé ìyá òun ni máa jọ bá òun ni wọ́n yẹ̀ sì máa náwó sí ní fóun eléyìí àti wá gan pẹ́ẹ́lí bí ẹja tí wọ́n kó jáde láti inú ọ̀sán bàbá wa ẹlẹ́jà wọ́n fẹ́ já yẹn ṣeré wọ́n yẹn já yẹn ṣeré nígbà tí wọ́n bá ti gan ẹ̀hẹ́n bẹ́ẹ̀ náà ni àwọn òkú táwọn tí wọ́n lọ ń tọ́jú òkú sí ni èyí táwọn òkú ṣe ń rí nìyẹn èèyàn ìsìlámù ò fẹ́ ká lálà sí èèyàn báyìí orí kẹ́lẹ́ omi máa máa ní àwọn mùsùlùmí dájú àwọn ọ̀dájú kó bá wọn pàwọ̀ ọ̀dájú ìkànnì rẹ̀ nìyẹn irú irú ìṣẹ̀lẹ̀ báyìí tó wá ṣẹlẹ̀ àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ ṣe gbára wọ́n ni kọ́kọ́kọ́ ṣe ìyẹ̀wò fún bèrè kọ́ fún ṣọ́mọ yìí ṣe mí tọmọ yẹn bá ṣe mí lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́kọ́ káwọn yẹn máa dájú pé kílẹ̀ ń gbé jáde kílẹ̀ ń yẹ̀wò lára ẹ̀ ṣìbí ìyá tó fẹ́ tọ́ ọlọ́run lókun kú kú yìí ẹ má ṣe wàhálà jáde òun náà lókun kú ṣokò fa kú ìyá òun kí òun náà fẹ́ wá ṣe láyé rárá o rárá lélẹ̀ yìí o gbé òun jáde omi ló dànù yẹn àbí wọ́n ní agbè ló fọ́ omi ò dànù Yorùbá náà ti gbé gbogbo ẹ̀ kalẹ̀ agbè ló fọ́ omi ò dànù àwọn ní ìrara agbè ló yẹn omi ni ọmọ inú omi ni ò dídànù yìí àwọn wá dìò làwọn máa ìbánadẹ̀ tún náà dúà tí wọ́n ṣe wá ní ayé tí ẹ ṣe ò jẹ́ a ní ìròdí rẹ̀ ajẹ́ tó jù bẹ́ẹ̀ lọ a máa bàbá ọmọ nínú àtàwọn ẹbí ṣé kílànà ìsìláàmù mọ pàtàkì ṣe tẹ́kì kan bá lọ pípa ti wọ́n níná kú kéérú bojú àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá wá ṣẹlẹ̀ báyìí tọmọ yóò sí ikú wọn àgbéjáde wọn tó bá wá ṣẹlẹ̀ pọ́mọ náà ti lọ nígbà tí wọ́n ṣàyẹ̀wò yẹn wọn àní máa wá kun òkú ní kúkú kun ọ̀ wọn á sínú rẹ̀ náà ni wọn ni máa wá kun òkú níkun kíkun ìdí wọn gbà tí ẹ pé ń ta abẹ́ torí rẹ̀ fún kò sílẹ̀ mọ́ ọmọ náà ti lọ wọn lọ tìtúra rẹ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ jẹ́ mọ́sálà kan tó fọwọ́ banilẹ́mi pé tó bá ti ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ nìkan láyé táwa wá gbọ́ sí táwa láǹfààní àti tìtìrẹ́ àfáìsìtì ìyànnà rẹ̀ fún wa báyìí àmọ̀ràn tí ká gbà wọn náà rí o àkọ́kọ́ nínú àmọ̀ràn yìí tó pàtàkì ni pé ẹni kọ́sọ́rẹ́ lọ ṣe tẹ́sì fún kiri yìí kọ́sọ́rẹ́ lọ yẹ ọmọ yẹn wò ṣọmọ yẹn ṣì wà ṣọmọ yẹn ṣì wà ṣọmọ yẹn ṣì wà. afẹ́lẹ́ náà gba ọgbà àwọn obìnrin wa nímọ̀ràn nígbà míì tí alẹ́sínẹ́s máa ṣẹlẹ̀ sáwọn obìnrin míì náà tó máa jásí pé ọmọ tó wà nínú oyún ọmọ yìí ò ìyá lè ti máa fúra ṣùgbọ́n kó má sọ̀rọ̀ ìkọ̀kan lè ti ṣe ọmọ ẹkú ti rẹ̀ sínú irú ọmọ báyìí táwọn dókítà bá ti mọ̀ wọ́n lè fún ya ní bedrest wọ́n ní kó sinmi a máa fún láwọn ògùn kan wọ́n máa yẹ ọmọ yẹn wù lọ wọ́n máa dábẹ̀ lọ wọ́n máa dábẹ̀ bọ̀ sí gbogbo ọgbà wọ́n bá ti rí pé bóyá ọmọ yìí sì lè ó ti padà ń ṣeré ó ti ń yàtọ̀ ìyá máa jà oúnjẹ kan wọ́n máa tọ́jú ẹ̀ ó ṣe ń ṣeré ó ti ń yàtọ̀ ó ti wà active ju tẹ́lẹ̀ lọ àfilẹ̀ bẹ̀ tó bá ti rí pé eré ọmọ yìí tún lò sí ni nǹkan míì tí wọ́n máa ṣe ni kí wọ́n pèsè dóòlà ẹ̀mí ọmọ yìí tíya rẹ̀ ò bá lè dá bí lásìkò yẹn pẹ̀lú pé kí wá wọ́n ní wọ́n induce rẹ̀ àdíkílẹ̀ ìlú ìgbésẹ̀ yìí dókítà tí ń pè dókítà náà ni ṣé inducement náà ló máa ń ṣe tọ́mọ ní tí ó bá ti lè dábí wọ́n á gbé jáde ṣùgbọ́n tó bá ṣe lè dábí wọ́n á ìdíwìsì ẹ̀ wọ́n ní kò fi lè náà láti lè gbé bísínẹ́sì yẹn kápá bẹ̀rẹ̀ orúkọ náà máa ń fún wọn tó máa jẹ́ káwọn obìnrin máa wá jarun pa máa bẹ̀rẹ̀ sí dúnú àwọn yẹn máa sá eré bọ̀ tọ́lọ́ ṣàánú wa àwọn àrífọ́ pọ̀lọpọ̀ obìnrin ní ìná tó lóyún sínú àìbìkítà carelessness ó ti pọ̀ jù kò ní mọ̀ títí kọ́dà wọ́n lè ti kó sínú ẹ̀lú méjọ́ kejì máa tó mọ̀ eléyìí náà ṣẹlẹ̀ dáadáa tó bá ti ti inú rẹ̀ á ti máa ṣàkóbá fún un náà kọ̀rọ̀ kó ṣàánú wa sanu ń ọ̀dọ́ nìyẹn náà tó tán jùlọ nínú àwọn ètò wa tá a ní nínú ti wa a fi máa gbé àwọn onímọ̀ ìlera wa kọ́mọ ṣùgbọ́n a ní wọn láwùjọ wá ń bí dáadáa wọ́n tí àwọn sáàfù wá láti ṣe ń tẹ̀sí láti àwọn ilé ìwòsàn mi ẹni kọ́nu wọn náà ní agbèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ní ìsìn àá lè máa tún fi lékún nínú nǹkan míì tó yẹ ká mọ̀ gbogbo nǹkan míì tó ń jẹ́ ká fi ń ṣe ìpalára fúnra wa a lè máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí ẹ̀ ilé yẹn wà nínú àwọn ètò wa tá a ní kalẹ̀ fún last ten days of Ramadan inshallah kọ́lọ́n kó ṣe ní rọrùn fún wa. ولو بارو ينسل جوقر القيامة وتضع كل ذات حمل حملها وترى الناس وترى الناس سكارى وما هم بسكارى ألا نينجانا يتوري أوينيا سكارى أوينيا نجا قدر كما إيري وطمع بلد دمور kí tụmarị ya rẹ̀ a ta gọọ a máa ta a lura wọn a máa kọ́ lura wọn ẹni tó ti mú tí yó ìròyìn bú ni kọ́ máa pé wọ́n ṣe wá ń ṣe bẹ́ẹ̀ tó yóò báyìí ṣẹ́ni eré ní ni ṣẹ́ni eré a máa mú tí torí pé gbogbo àti bá ti mú tí á dà láàmú èèyàn wá ní jẹun ọlọ́wà bọ́wọ́ kékeré bá fọ́ sí ní pàkọ́ náà ti ṣe gọ́gọ́gọ́ ajé àbúbàjá rẹ̀ ni láàrínláàrínlá ayé ọmọ tí ọlọ́wọ́ ní ṣe àwọn ọkọ̀ wa lọ́mù tẹ̀yìn wọ́dọ̀rọ̀ náà sàtùkàrọ̀ ọlọ́wọ́ ní ṣe àwọn ọmọ ti wọlé sáyé fáwọn èèyàn bẹ́ẹ̀ sí ń tà wọ́n láàmú lójoojúmọ́ bó ṣe fi ń pa wọ́n tó ń ba ìfún àtẹ̀dọ̀ àti kídìí àti gbogbo rẹ̀ jẹ́ lára wọn bẹ́ẹ̀ náà ló tún sọ fún wọn pé eléyẹn bó ń ṣiṣẹ́ ní tiẹ̀ nìyẹn o wọ́n má dáhùn owó ò lè kúkú ọtí o wọ́n ní ìṣòrí yìí tó mú kú yẹn ọtí olóṣì ló mú ọtí akú ìṣẹ́yìn subhanallah ẹ̀wọ̀n ṣe tọ́ni. ọ ọlọ́wọ́n bá ròyìn àwọn ẹni ìyà àwọn ẹni àdánwò àwọn ẹni tó máa rí fìtí ẹjọ́ pẹ̀lú àríkíámọ̀ ó wá sàkàwé wọn pẹ̀lú ọlọ́dí láyé náà ọlá ní ẹ̀rí wọn tán máa múrì ránjẹ́ gbọ́dà kí a máa máa rọ́ lúra wọn máa ṣubú lọ́ra wọn báyìí rùkú wọn mú tí yóò ní wà máa hún bí súnkàrọ̀ wà máa hún bí súnkàrọ̀ àwọn ẹ máa wọ́n ní wọ́pá àwọn ni wọ́n tún mú tí yóò yìí wọ́n ṣe máa rí lójú yìí nìyẹn wọ́n máa ń wọ́n ní sùkàrọ̀ tọ́rọ àwọn tàà fi wọ́n ṣàkàwé wọn àwọn náà ò dá láti fa àwọn ẹni tí ò dá náà ṣàkàwé wọn fún ilálẹ̀kẹ́ àmọ̀ pé ẹwù wọn bọ́ ṣe rí ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ sáwọn eléyìí ولكن عذاب الله شديد ní ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ sáàrin lè ìyá ọlọ́run ní ọ̀n àdáàbà Allahi ṣẹ̀dí ìyà ẹ́ lé ìyà ló bà wọ́n ìlú kan ní Áfíríkà ní ìgbà ni ẹ̀wọ̀n ti orúkọ ìlú náà mọ́ níbi ọdún bí mẹ́rin sẹ́yìn tàbí kó má tó bẹ̀ wọ́n ni wọ́n pa àwọn èèyàn nílùú wọn nípakúpa subhanallahi alazim náà wo fídíò yẹn náà fídíò tí èèyàn ń wò tó mi ń kọ́ lójú èèyàn ni báwo ni wọ́n ṣe ń pa àwọn èèyàn wọ́n ṣe ń gbé òkúta báyìí wọ́n ti ń la máa wọ̀nyàn lórí àmọ́ bí àbárí ṣe àwọn ti kọ́ńtì náà náà South Africa ni xenophobia ah ẹ̀rọ wọ́n tẹ̀ ń gbé òkúta wọ́n tẹ̀ ń jọun mọ́ àwọn èèyàn lórí báyìí tí ó pẹ́ ni tí wọ́n bá là wọn lórí lẹ́sẹ̀kẹsẹ̀ orí adé ìdàrú títí títí pàtàkùn àlùkà láàrínláà ilọ̀lọ̀ ẹwọ ikú oró táwọn èèyàn fi ń pa ẹ̀dá ẹgbẹ́ wọn èèyàn dájú títí títí titi dà máa ṣe báyìí pa ẹ̀dá ẹgbẹ́ èèyàn kódà aláǹkápá kan gbọdọ̀ nípa oró láti sọ pé ẹni tó dáa ni àwọn náà máa ju olóńgbò sínú apẹ lóòyẹ wọ́n dẹ̀ jó mọ́bẹ̀ wọ́n dẹ̀ kó àwọn tó fẹ́ jó mọ́ pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ kó sínú ẹ̀ wọ́n dẹ̀ jó lóòyẹ wọ́n máa ju odindi adìẹ sínú apẹ wọ́n dẹ̀ máa dà nǹkan sí wọ́n dẹ̀ máa jó ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́jú tí wọ́n ń jó nǹkan tí wọ́n ń jó ìtẹnu wọn àwọn jó nǹkan jó nǹkan ohun tí wọ́n ń jó ìtẹnu subhanallah alazim torí ẹ̀wọ̀n náà tí wọ́n tọ́jú ń gba ẹgbó lá ó mọ́ tó ń lá ọ bóyá pàtì yẹn wà ní tí wọ́n lọ tí wọ́n ju tí wọ́n ń lá bóyá ológbò tó kú fún oró wà ní tí wọ́n lọ tí wọ́n fún ọ tí wọ́n náà ń lá ẹwọ̀n ilé yìí nílùú wọn torí wọn ọ̀fẹ́ àwọn ènìyàn nínú ìlú wọn ó wá ń pa wọn nípa oró ẹ̀dùn kan tó bá ju òkúta ẹmọ lórí báyìí jẹ́ ọlọ́ tí wọ́n fi ń lọ ata ènìyàn mú ìdílọ́lẹ̀ bẹ́ẹ̀ orí àkọ́kọ́ dàrú ná kò nílé kankan kọkọ̀ nílé ṣe kankan má ọlọ́njọ́ ṣàánú wa o làwa kúrò níbi aburú o làwa kúrò lọ́wọ́ gbogbo àwọn ẹni aburú o ọ̀rẹ́ fi ẹni aburú sẹ́mi tiwa náà tó pẹ́ lómi náà burú ẹlòmí náà dájú ẹlòmí dájú àwọn kan náà ń tó ní wọ́n sẹ́ndì ẹ̀sọ́rọ̀ social media wọ́n mú eku wọ́n wá bu petrol sí lára wọ́n wá sokùn mọ́ ìrú ẹ̀ wọ́n wá kánná sí subhanallahi alazim ìwà burúkú lélẹ̀ náà kò dáa dúró jẹ́kù ìwọ náà ní kẹ́ oró ìwọ ní kẹ́ oró wọ́n wá bu pẹ̀tró sí ikú lára wọ́n wá kànáà sí islam ọ̀fẹ́ ká ṣeré eléyìí o wọ́n tí wọ́n náà bá jẹ́ mùsùlùmí torí tẹ́lẹ̀mí náà bá dáwà ń lè kan kò sára tí ò lè dá ara tí ò dá ní bàbá wọn dá àwọn ẹlòmíín náà tí wọ́n bá mú nǹkan míì nínú ilé wọn bóyá bí eku báyìí náà ní bá ṣe ń sọ yìí wọn ní pa lẹ́sẹ̀kẹsẹ̀ alẹ́ kankan gé ẹsẹ̀ rẹ̀ kan gé apá ẹ̀ kan filẹ̀ kan mú ṣeré àà ah, ìsìláàmù òfẹ́ gbogbo orú ṣe sí báyìí ah, ìnira ńlá ni ọlọ́pàá káwa náà rí nira ká má fara ní nǹkan ní káwa náà bá máa rí ìnira káwa bá ẹlòmí jinú jẹ́ káwa náà bá máa rí ìbàlújẹ́ oríṣiríṣi ìyà ló kún ọwọ́ ọlọ́run tó lè fi jẹ ni ìwọ má jẹ́ kí yàtọ̀ ẹ̀sì ẹ̀dọ́gbẹ̀ lò bí kí wọ́n náà máa jẹ ìyà ọlọ́run. walakinna azaballahi shadid. gbogbo ẹni bá ṣe náà látọ̀dọ̀ ọlọ́run apá rẹ̀ ò lè ká. walakinna azaballahi shadid. ọlọ́ni ìyẹ̀wò ọlọ́run ọba le gan-an kí n ṣe tí a máa ń dúó di pé kó sì máa bọ̀ kí ni ìyà náà sára àwọn kẹfẹ́ ìta náà ń béèrè lọ́wọ́ àwọn ànábì wọn wọ́n ní ìyà tó sọ bá fẹ́ múbọ̀ náà àwọn èèyàn dájú ọ̀rẹ́ nípa náà gbogbo yóò ń kọ́lé pọ̀ àwọn àtìyàn pọ̀ má ṣe kà fún àwọn èèyàn tó máa lọ bu poison sínú omi àwọn èèyàn tí wọ́n fẹ́ mú wọ́n bu poison sínú oúnjẹ àwọn èèyàn torí pé ń dùn ọ lọ́wọ́ ní ayé wọ́n fi wá rò pé tó kàn ní pé kí wọ́n náà wá yanjú ẹ̀. fàlẹ́ fìfìnà tá a gbogbo yóò kó lè máa ṣe láyé má dédi rẹ̀. àìsírùkù bíi láàyè wà ìdí ọ̀rùn bí náà sí àkọ́kọ́ ní rẹ̀ náà ní àṣírkù bílá má bọ́lọ̀ ń wóró ogún má pè nǹkan mi lọ́lọ́ lẹ́yìn ọlọ́run. àṣírkù bílá. ìyẹn là kọ́kọ́ ń tí yóò gbọ́dọ̀ déje rẹ̀ láyé. wọ́n ìdí rárò kí eléyìí ó dúró àárín ìwà tọ́lọ́run nìyẹn jẹ́ kó dúró dáadáa. ṣíkò bí láàáyé. má ṣe nǹkan mi lẹ́yìn ẹ̀sùn má jẹ́ kí nira sọ̀dọ̀ tiẹ̀ dọ́dọ̀ ọmọlàkejì yẹ. ṣìrìkù bíláàgì wọlé ìdírọ́rù bínà. má jẹ́ kí ìnira kó tọwọ́ tiẹ̀ dọ́dọ̀ ọmọlàkejì gbogbo yóò tó bá ti ń já ìnira ìfaranini ìfúnlẹ̀mọ́ni ìfìyàjẹni ìbaninínújẹ́ ìdániláàmú ìdálàṣì ẹni má jẹ́ kó sọ̀dọ̀ tiẹ̀ dọ́dọ̀ ẹlòmíì ń yóò kẹ́ni yẹn ṣe fún ẹ fílẹ̀ fọlọ́run torí kí ni torí kó wọ́n náà retí ìkẹ́látọ̀ ọlọ́run ìdírọ̀rù bí náà àwọn kẹfẹ́rẹ́ tàná dájú àti wọ́n tún retí ìyà àfàbí azábínà yẹ́ sàájìlú béèrè lọ́wọ́ wípé afọ̀bí àzábìnà yẹ̀sàájìlú. Yẹ̀sàájìlú. Níyà wa ni wọ́n ń retí. Àmì lè tún láyà títí wọ́n tún retí ìyá ọlọ́run. Ó tún ní jọ̀wọ́ níyà ọlọ́run gan náà bá sọ fún sí gbàgede wọn, àà ah, ọjọ́ abúlọ́jọ́ náà máa jẹ́ fún wọn ọjọ́ ìbànújẹ́ mà ní o ọjọ́ òfò ọjọ́ ìkáwọ́lé ní fẹsẹ̀ jọlẹ̀ mà ní fún wọn tí ìyá ọlọ́run bá wọn ìbá dáa fún wọn kọ́ máa retí ìyá yìí ìbá dáa fún wọn já kúrò níbi tí wọ́n ṣe tó lè lídì sí ìyá ọlọ́run. wáyé sàkìlú na kábí làdá. ayé àmì ìsinmi eléyìí. wàláwùlá وليأتينهم بغتة وهم لا يشعرون الله سبحانه إلينا ويستعجلونك بالعذاب Àwọn kèbèrè ń kàrẹ ànábì lójú pé bóyá múyà ọlọ́run náà wà àbẹ́. Wọ́n lọ́la ajalu musamma lájá àwọn mọ̀lẹ̀ àzáàbẹ̀ láti máa ń sọ fún wa náà ní gbogbo àpé bó tilẹ̀ wọ́n kéèyàn

bó ṣe yẹ̀yàkuyà tó náà tún sá fún yàlọ́ àṣálẹ̀ tí ẹni. àwọn tó ń kọ́ ànábì lójú kó yá ìyá ọlọ́run yẹn dá. wà láòlá àjálù musa mẹ́lẹ̀ àjá ahùnmọ́lẹ̀ ọ̀dá. Ọlọ́run ní tí kì bá ń ṣe pí àsìkò kan wà tá a ti kìyà kalẹ̀ fásìkò náà ni. Lájà ahùnmọ́ ní àdá. Tí kì bá ń ṣe pálẹ̀ kìyà wọn la níyà máa tó bẹ̀rẹ̀ sí jẹ́ ní ìyá ni. Lájà ahùnmọ́ ní àdá. Àwọn ẹ̀yà pẹ́pẹ́ ìpẹ́ la fẹ́ fi ja òyìn láyé kì í ṣe òkì í ṣe ọ̀dí jìnnà ya. Lájà ahùnmọ́ ní àdá. Àbẹ́ tọ́lọ̀ ọmọ sọ náà kùránì kó wọ́lá ní ọdẹ kọ́nà ọmọ wọ́lá ní ìkọ́nà min al'adábìlẹ̀ àdènà dùnà al'adábìlẹ̀ àkìbàrí láàláhùn yàrò jẹ́ ọ̀rọ̀ ní àwọn pẹ̀típẹ̀tí yà wọ́lá ní ìkọ́nà àwọn ìpápánu yà min al'adábìlẹ̀ àdènà ọlọ́gbọ̀n fi ń jẹ àwọn yà láyé yìí dùnà al'adábìlẹ̀ àkìbàrí ó tó kàn àdáàbòlè hakiki ìyà tó ṣíwọ̀ ó tó kan eléyẹn ọlọ́nà ń kọ́ ọmọ ọmọ fi kékèké táyé yìí jẹ wọn ni. láàlẹ́họ́ mẹ́yà ó jẹ́ rí. mẹ́yà kì í ṣe mẹ́rin tó bá rí ìyá ọlọ́run tó rí pìrìpìrì láyé wọ́láwọ́lá àjálù musa mẹ́lẹ̀ lájà ahùnmọ̀lẹ́ ọ̀dá ẹni tí kìí bá ṣe pásìkò kan ti wà táa fi yàkalẹ̀ fún tàdé tún fi kẹkalẹ̀ pásìkò gbà náà ìyẹn níjọ́ gbọ́dà kíyàmà a fi yàálẹ̀ sínú ná a fi kẹ́lẹ̀ sínú àlìjánà. lajá ọmọlẹ́ àdá. wọ́n ṣe ń bèèrè ẹ̀yìn àbálẹ̀ ní kíyà yẹn jíba wọn lẹ́sẹ̀ kẹ́kẹ́. wàlá ti yá ná hùn bàgẹ́ tààtàn láyé ṣìrò. وهم لا يشعرون لا يشعرون قرآن دبرك يا فيدي يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين ọlọ́nà ni wọ́n kan ju àyà ní ìsinilé yìí. yẹ̀fẹ́ jìlù náà kàbílẹ̀ àbá. kèbèrè ń kọjú ọ̀rẹ́ tí ìyá ọlọ́run fẹ́ nára rẹ̀ pèpè pèpè mọ́ra rẹ̀. yẹ̀fẹ́ jìlù náà kàbílẹ̀ àbá. kàkà kó jáwọ́ kúrò níbi rádaràdá tó ń ṣe ó tún

Àtọ́sẹ́ pílì tàgbìdà kìyàmà. Yọ́bẹ̀ ìdáhùn múlẹ̀ àzáàbò mi ń fa òkè him. Ìyá bò wọn látòkè wọn dé báyìí. Wọ́n ní ó tán sí àrùjù lè him. Ìyá tún mú wọn láti sàlẹ̀ wá sókè. Wọ̀yẹ̀kú lòzó kúrò máa kún tó mú tààmà lò. Ọlọ́mọ ọgbọ́n fún ọpẹ́ ń tẹ́ fẹ́ rí náà lẹ́tìrí yìí o. Zúkú. Tó tó yín báyìí àtẹ́fẹ́ sí. Máa kún tó mú tààmà lò. Ọlọ́nkẹ máa ti wá lẹ́ni ìyá o. Zúkú máa kún tún tàmà. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí sáàrò yìí gbogbo àwọn ìlérí ìyà yìí. Tọ́lọ̀ ọba ń sọ yìí, ó ń sọ lórí àwọn ẹni tí ò ṣe tiẹ̀ láyé ni o. Ó ń wọ́n di ayé tí wọ́n gbàgbé ẹni tó dá wọn sáyé. Ó ń sọ lórí àwọn ẹni tí wọ́n pa ọlọ́run ọba sì tí wọ́n sun tọ́lọ́run ọba dá. Tàbá tẹnu kẹ́ inú tí ìyá máa dùn ádàbí irun ẹ̀ máa ẹ̀ máa rún tá à ń kí lójúmọ́ yìí ádàbí kẹ́ máa kí lẹ́ẹ̀dẹ̀ wá lójúmọ́ tẹ́ bá gbọ́ àwọn ìròyìn ìkẹ́ tọ́lọ́run tó fi ròyìn gbogbo ẹni ìkẹ́ ń ta máa lẹ́tọ̀ọ́ sí ń jẹ́ gbẹ́dàlì kíyàmà Hada ẹ̀ẹ́dẹ́bì ìyà ẹ̀ẹ́dẹ́bì ìwà bàjẹ́. Hada díkìrọ̀ wà iná lílì wa tó ń bọ̀ pẹ̀lú àánú ọlọ́run. Aláàkì náà dábàlá ìṣẹ̀dé. Torí bá ti ń ròyìn ìyà yìí, ẹ̀rú ti ń tẹ̀lé omi ẹyẹ lómi ti ń já àwẹ̀ ògbé látàárọ̀ ń gbà tó bẹ̀rẹ̀ sí gbọ́ ìjà táwọn ẹni táwọn ẹni ìjà máa jẹ́jọ́ gbé láti àmọ́ àwẹ̀ tẹ̀lẹ̀ sí gbòó ẹlòmí ò fẹ́ lè dìde mọ́ pé á ìyá wà lọ́dọ̀ ọlọ́run o ọlọ́run tó máa ṣe wá lẹ́nu ìyá àwa kọ́là làwọn àyà yẹn o pẹ̀lú ògùn ọlọ́run àwọ̀ nínú ìpín inú ẹ̀ o kírunkírun kì í ṣe ní ìyá gbàwẹ̀gbàwẹ̀ nínú ìṣòro mọ́tò kì í ṣe ní ìyá ẹni oríire ẹni ọ̀la ni àbẹ́ ìfọ̀n mìnú. Ah, ẹni ọ̀la làwọn àwọn ìfúnṣẹ́ ní ìyá ọlọ́run tẹ̀lé ṣe wá lẹ́ni ìyá apádà sí abúrú tó máa sọ wá lẹ́ni ìyá ọlọ́májò tọ́ sí ní kankan wa. ìbẹ̀rùn ilé ta gbọ́dọ̀ ní ọlọ́run jẹ́ mọ́ṣẹ́ ní balẹ̀jà burúkú àtàsọ́ mọ́ṣẹ́ ní balẹ̀jà burúkú àwọn ti àgbọ̀ sílẹ̀ náà ló pọ̀ padà fún wa láyé bí nínú sáré wa àdúndújọ gbéra sí àmà wa fakulu ma àti àwọn àtìlẹ́yìn